hatta tatma'inna raki'an wá rùkú títí tó fi farabalẹ̀ lẹ́ni tó rùkú ẹ́ so àtùmánìna ìfarabalẹ̀ adamul ajala kí ọmọ mọ̀ kánjú mùsùlùmí tó bá ń kírun tó bá dún wájú ọlọ́run ọba rẹ̀ ó ń bá ọlọ́run ọba sọ̀rọ̀ ni ó dẹ̀ ń gbé e tóbi ni ó ń sáfọ̀mẹ́ ni ó ń pè é e ni wàhúwá fil ard أو في رياض متنوعة من عبادة الله tí ẹ bá ń ìjọsìn yóò máa ṣe ń bẹ̀ yẹn ẹ orúkọ kan náà lọ́kàn gbé dání ní torí ìdí eléyìí ọ̀tọ̀ fẹ́ni tó bá ń kírun kọ́kàn máa sọ gángan kó lọ kó sọ bí ẹyẹ ń sọkà eléyìí ò dáa rárá bí ti ń lè wo lè máa pé kó wọn kàn ṣe é pápá àpá kó wọn yóò wá kí náà bí ìgbà tó tara kí náà ni ọ sọ pápápá kọ́dà wọn tó máa sọ fún wọn pé ẹ dápẹ́ ẹ ti pápápá ẹ dápẹ́ jáde ti lọ nítorí ẹ̀ ń ṣe lọ́wọ́ yẹn ló ṣe pàtàkì ju nǹkan tí wọ́n ń lọ lọ torí pé tọ́lọ́n torí ẹ̀ jáde léyìí ìjọsìn ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀ léyìí àkọ́kọ́ sẹ́ tọ́lọ́run kan tú oorun sáré léyìí sanibi sọmọ ọmọ ọba àdùsọ́tà ó ní tó bá dáa gbogbo iṣẹ́ yòókù yóò bá máa dáa fún lọ́mẹ́ tó bá dẹ̀ bàjẹ́ gbogbo yòókù ọ bàjẹ́ ṣe tó tóbi tó báyìí láwàlá tó ń kánjọ́ gan tólúwa mi ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹjá lọ sínú àrí èyí tí ìmáàmù mú wá níbi báàbù yìí òun náà ni hadith Abu Huraira radiyallahu anhu òní àna Rasulullah sallallahu alaihi wasallam dakhala al-masjid àníbi wọ mọ́sálásí fadakhala rajulun fasalla mọ́kùnrin kan náà ti wọ mọ́sálásí ni ẹ ọba kírun kí jọba àwọn sọ́ọ́bù mú kọ rẹ̀ àmọ́ tó bá ti di ká bá ní mí báyìí wọ́n ó bo ènìyàn láti rí kò ní dákòrò ẹni bẹ́ẹ̀ ẹ̀kún yẹn orí pé kọ́ máa kú rẹ̀ àwọn akọ̀tàn ní ìjọ́ mi gbọ́ ọba akọ̀tàn rẹ̀ wọ́n yà wà mo sì ń sọ́là olóṣèlú kíta lẹ́sìn ti corrected àmọ́ wọ́n wàá bù láti rí pé dákàlá rọ́jò ló fà dákàlá rọ́jò ló ń fàtọ̀ là bẹ́ẹ̀ni kan náà ti wọ mọ́sálásí nìyẹn ó ti kírun tó máa já a fàṣálà mahala nàbí yẹ sallallahu alaihi wasallam bó àníbi wa sọ fún pé èrè jẹ ẹ̀fà sọ́ọ̀lù fàyín na kàlà tó sọ́ọ̀lù ó yá padà lọ tún òun yẹn kí o kírun fàrọ́jà rọ́jú ló fà sọ́ọ̀lá ọkùnrin yẹn padà wá tún òun yẹn kí kàmà sọ́ọ̀lá bẹ́ẹ̀ bó ṣe kí náà ni kàmà kánà sọ́ọ̀lá bó ṣe kí náà ló ṣe tuntun kí ìgbé mi ṣe mọ́ kí ni ìmọ̀já afasálàmà alànàbí sọ̀rọ̀ sọ̀lá ọba tó ń dé tún sálámù ìwé ah, ó sálámà sáà nígbà náà wọ́n ti bí ìdáhùn sálámà ó wá ní padà lọ́dún yẹn tó kírun ẹni ẹ̀ sára níbi ìjà padà bẹ́ẹ̀ fàkọ́ọ̀lá rọ̀jù ọkùnrin yẹn bá dáhùn pé wọ́n lẹ́bi bá a ta ka bil haqqi máa ó sinú lọ́yọ̀rọ̀ oníkejì ọgbọ́n mo fi ṣe àrékandá àbí kí n fi ṣe kí n pé mò ń gbọ́rí bẹ́ẹ̀ mi ṣe mọ́ kí ni ìmọ̀ kí jù báwọn lọ kí n lè kí dáa jù báyìí lọ bẹ́ẹ̀ mi ṣe mọ́ kí ni fàálímì wọ́n kọ́ mi bí ṣe máa irun bó ṣe yẹ káwọn náà ṣe ní káwọn náà lọ síbi tí ọba ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti kírun àti ń ṣàlàyé rẹ̀ ká máa béèrè tí ọba yé wa ń bẹ̀ níjẹ́ bá tún sọ fún wa báà ní bí ṣe kírin bí ṣe ń bẹnu ṣẹ̀rí àní ẹ inú òfin ọlọ́run káwọn náà gbìyànjú láti máa sí bẹ́ẹ̀. fàkọ́lá àrùn nàbí yìí sallallahu alaihi wasallam àníbi wa sọ tó bá fẹ́ kírun wà kábàrà ní èyí tó bá sọ Allah akbar tó bá wọnú òun kò ní rùn kóra kò sí gbogbo òun tó bá lè wò lè rí kí tó bá ti lè wò lè kí dáa tó àkọ́kọ́ tí ò sọ pé Allah akbar rùn kò kírun torí pé ìbẹ̀rẹ̀ ìrun tó fi di ọwà ń rùn òun náà ni at-takbir ẹlòmí ọ̀ náwó sókè nígbà tó ẹgbọ́n ti bá wí tiẹ̀ akàn náwó akàn káwọ́ ọ̀nà báyà àti kọ́kàn sọ bí ó bá rí ọwọ́ náà náà ọlọ́run gba gbogbo ẹ̀ olófin olófin fakabir anabi tó bá wọnú òun kó sí kíni allahu akbar summa iqra ma tayassara ma'aka min al-Qur'an kọ́ wa kan tó bá rò ẹ lọ́rùn nínú al-Qur'an summa irka' wá rùkú hatta tatma'inna raki'an wájú ṣáàrídà nìyẹn tó fi fara balẹ̀ lẹ́ni tó rùkú ọkàn rùkú gan gan gan orí kan rẹ̀ gbágbàgbá no summa ọ wà lórí òkè láti fi rúkú hátà tàdílà qa'iman kí tó fi balance lẹ́ni tó dúró gẹ́jọ pé ẹlòmí ibi ìrúkú rẹ̀ ní ó gbà lọ síbi ìforí kalẹ̀ àti kírun lẹ́yìn mọ́mù rí akàngbọ́ sẹ́mi Allahu amida, hamida àágbórí lókè pẹ́tọ̀ ká lọ dúró báyìí àti bá mọ́mù lórí ìforí kalẹ̀ ká ìjọ́dé o <laughs> ká tó ṣe pápá àkọ́wá ìmọ̀mù sí tó gbórúkú lórí ìrúkú ọkàn nígbà tá a sáà rọ́jú kí irun yẹn tọ́ màá sọ fẹ́ èmi kàn wo jáde bọ́ sẹ́gbẹ́ ẹni tó tiẹ̀ ta jẹ́ ọjọ́ lọ́bẹ̀ náà ti sọ pé ṣé ká máa tó rìn kìnnì àárírun kí àárírun <laughs> kí lẹ́yìn yẹn so tó mọ zut hátà tẹ̀sìmọ̀ iná sáàjìdá àníbi ni wàá forí kanlẹ̀ wàá farabalẹ̀ lẹ́ni tó forí kanlẹ̀ hátà tẹ̀sìmọ̀ iná àlìtú ìtìmínà àtùmọ̀ ó farabalẹ̀ ìfarabalẹ̀ níbi àwọn oríkèé ìrun rúknùn orígun ní torí pé àníbí ń sọ pé wàá rùkù ó ti tí tó fi farabalẹ̀ lẹ́ni tó rùkù wàá forí kanlẹ̀ tí tó fi farabalẹ̀ lẹ́ni tó forí kanlẹ̀ tó márùpa hátàtàtàmà iná jàrí ìjòkó àárín sùjúdù méjèèjì ń ni kí n farabalẹ̀ ń bẹ̀rù hátà tẹ́tìmá iná jà dìtẹ̀n ẹlòmíì tó bá forí kanlẹ̀ báyìí yóò kàn sígbà tí a bá ń fi ìkó bí a máa ṣeré lórí èso ni a kàn gba mọ́lẹ̀ kòkòkò lẹ́mìí tí ó rò pé kó dún yẹn bóyá náà ló pè ní sùjúd no òun tẹ́yìn bá forí kanlẹ̀ tó farabalẹ̀ ń bẹ̀ yóò tún wá jòkó yóò tún farabalẹ̀ láàrin méjì yẹn alára pọ́ọ̀lù kó jòkó kó wá sọ pé rọ́bì fèrèlè rọ́bì fèrèlè ẹgbẹ́ Allahumma ighfir li warhamni wa'afini warzuqni warfa'ni. àdúrà ló ṣe wọn ewu bó ṣe dáa tó ẹlòmíràn máa wí èéwì gan n tó wí níbi àárín ìforíkanlẹ̀ méjì nìyẹn rọ́bì fèrè rọ́bì fèrè ẹ̀mẹ́jì ni ọlọ́run foríjì ni ọlọ́run foríjì ni Allahumma fèrè ọlọ́run foríjì ni warhamni kẹ́mi wà ròzókùnrin wà sárísìkì so e, e, e, ẹwà dúà bó ṣe dáa tó fíyàn wá mí sí orí eléyìí kọkàn mọ gbórí mọ́lẹ̀ kókókó èyí tó jòkó kò jòkó àdúrà tí ó wí bẹ́ẹ̀ kò ṣe é. tún máa fa àdìdáàdìka fi sọ ládìka kú lè hà àníbi ni tí mo kọ yóò tó gbóòórùn rẹ ló ti máa ṣe é yíyọ pé ó ṣe bí ọ̀ràn yẹn ò ní ṣe ní fílà àbó ṣe bí rákà méjì aláwọ̀ kò ní ṣe ní bí rákà méjì gbẹ̀yìn gbogbo òru rẹ ẹ̀rẹ́ lómi lè nìyí tó bá fẹ́ kí wọn ọ̀ràn yẹn yóò tẹ̀ farabalẹ̀ díẹ̀ mẹ́ ẹ tó bá fẹ́ kí iná fílà ẹ wà ń pè à ṣé kò ká fàtíà ni àbí ẹ mọ̀ ń jà lórí níbi ìwé ẹlòmíì pápápá yìí ìṣẹ́jú kan àbọ̀ báyìí ó ti parí rákà méjì báyìí ló yá tó ẹ òkúṣẹ́ eléyìí ẹ jẹ́ kí a gbìyànjú láti mójútó àwọn àrùn wa ká kí bó ṣe yẹ kí a kí ká dẹ̀ gbìyànjú láti farabalẹ̀ lórí irun bákan náà àwọn nǹkan tó jọ̀ràn yẹn ká wí ká wí àwọn tí ó jẹ́ nǹkan tó yẹ pé ó jẹ́ nẹ́fìlà ká wí ẹ rí i pé àwọn tá ànábì kọ́ wa ẹ̀ sallallahu alaihi wasallam tí ká máa ṣe nínú òun yìí ẹ rí i pé orí ara wa náà ládùúgbò àlẹ́fẹ́ sọ ni ìrántí ọlọ́run lẹ́fẹ́ sọ ni ìgbọ́ ọlọ́run bá tóbi lẹ́fẹ́ sọ ni ìtàfọ́mọ́fọ́ ọlọ́run lẹ́fẹ́ sọ ni ẹ́ àti gbogbo àwọn oríṣiríṣi oore èyí tí ń bẹ ń bẹ. àsọlá bìdú ni tuma nínà nínú àǹfààní tá a jẹ́ nínú àdéhìí nìyẹn bá a pílà irun yẹn kódà o kò tí èyí tí ìjẹni tó kírun tí ò bá ti kírun pẹ̀lú farabalẹ̀ bákan náà ojú ibo tẹgbẹ́rẹ́ tẹlẹ ẹ̀rọ mi bíi lọ́pọ̀ ọ̀ràn yẹn ni ká sọ pé Allahu akbar báyìí lórúkún mi náà kánú sọ́là ọ̀kan nínú ọgbùngbù kọ́dẹ̀ wọnú ọ̀run kọ́dẹ̀ rú pé bóyá wọ́n ti bọ́ bí àbínú ọmọ ti wí tiẹ̀ no ojúbù kìrá ti máta yẹ́sùkọ́ àlàbìnrin al-Qur'an wàyà rúkúnù wàtàtà ayyan al-fatiha liman yusinuha li qawli nabi sallallahu alaihi wasallam liman la yaqra'u bi umm al-Qur'an àwọn ìwáyà kan gbé wá tó wàá kan sọ́tù so òun ni pé rúkúnù ní fátíà jẹ́ ti àdíìsì táwọn onímọ̀ ti yọ rúkúnù sọ̀láàt àdíìsì mọ̀ sí sọ̀láàt ṣé ti yọ pé orígun rere orígun rere lè wọ́n yọ pẹ̀lú àwọn ìwàyà àti tí wọ́n fi ń kàbí mẹ́rìnlá fún wa ọ̀ràn yẹn ní ká farabalẹ̀ nínú àwọn orígun yìí irun ò lè pé irun ò lè lálàáfíà àti ká farabalẹ̀ ń bẹ̀ ọ̀ràn yẹn ní ká tò àwọn orígun yìí tẹ̀léra wọn

wọ́n láti tún rí i pé ànábì sallallahu alayhi wa sallam ó jẹ́ nítorí ìwà rẹ̀ dáa gan husnu khulqi nàbí sallallahu alayhi wa sallam wa hikmati àti ọgbọ́n tá ànábì máa ń lò tí tọ̀rí kọ́ ti tà lé ní ṣe ṣe máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ó jẹ́ kó kí àwọn kí oní kó tó tún kí bóyá yóò ṣe ìlú rẹ̀ kò ìlú rẹ̀ pé lọ practice ẹ̀kọ́ wá rí tiẹ̀ wá tó ṣe à ah! ẹ̀kọ́ ẹ̀ máa rin ilẹ̀ nínú ọpọlọ gan so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mú ọ̀nà ìgbà tí wọ́n fi ń kọ́yàn ní ẹ̀kọ́ lẹ́nu àti tànẹ́bì ni ó pèrè gidi jùlọ torípé olúwa lọ́rọ̀ ńṣẹ́ kò jẹ́ lápò ara rẹ̀ àṣùrẹ̀ yá ti tìkọ́rọ́ rí sàlám aláàmọ́ ń sálámà ní sàlámà àlékún sàlámà àlékún ee ẹ̀rí pé nígbà tẹ́ni yìí kí òun tán àníbi ó tún lọ bá àníbi tọwọ́ ó tún tẹ́gẹ́ni àsálàmà àléyìn ọwá ọtún sálámà sí wàrọ̀ ta àlejò nàbí sọ̀rọ̀ sálá wa sàlámà àlejò àlejò dáhùn sálámà. so eléyìí ni túnmọ̀ táwọn kan jìnà sí dé mi táwọn kan wá tájú kan bá tún fi sọ wọn ló àwọn ìjọ sàlámà àlékún kọ́hún. so eléyìí òun ni ẹ̀kọ́ tí a mú nínú hadith yìí àbí ọlọ́run Allah subhanahu wa ta'ala kó tó fẹ́ wa kú lórí dáadáa kó tó jẹ́ ká ju ìgbà míì lọ kí ó fi ẹ̀kọ́ rẹ̀ kó fi yé wa. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم